whatever tí ó bá ṣẹlẹ̀ bá mi I know mo ti tọ̀. <laughs> olórí ayé mi ti bàjẹ́. <laughs> ọmọ ìlú yìí ni mí mo ń láti di ọ̀tá àwọn aráàlú mi. sẹ́yìn fọ́ọ̀mù tó kó sọ́rùn yẹn olóko sí ẹ lọ́pọlọ tí ò jẹ́ kó wá ní ọpọlọ rárá. ìjọba ò recognize alálẹ̀ tẹ́ ń tẹnu mọ́ yìí o. kẹ́ẹ̀kógún kẹ́ẹ̀pé gbà nítorí ó jẹ́ gbọ̀ngàn tó ń dọ́gbọ̀n yìí ẹ̀yin ọlọ́pàá wa màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo kàwé mo lajú mo dẹ̀ mọ̀ ṣẹ̀ṣẹ̀. tó bá decide láti deal pẹ̀lú ìgbọ̀ngàn tó bá arrest yín wọ́n máa charge fún kidnapping ni. <laughs> ṣó ti yá wèrè ni but I told you that day that that wasn't what happened. ṣó fẹ́ kọ́ pa mí. no no no no no. I need my son out. Tí òkòkò bá tì mí débi tí màá ti wá wàhálà jáde, màá wọ jáde fún yín ni. Àtọ́ba, whoever is involved, tell them to release my son tó ṣe fún mi. tó tọ́ sí ẹ ìṣe gógó fún. òwò abá alájọṣepọ̀ ní tipátipá kò sí nǹkan tí ò sọ̀tàn pa máa fìlú èkìtì ọlọ́màjà ṣàṣedànù wọ́n ṣàṣedànù ní tiẹ̀. mo fẹ́ jẹ́ kó mọ̀ pé kò ságbára kankan lẹ́yìn ìjọba. àwọn kan ò ní tójú ọ̀gbẹ̀rì kó da bánu. àwọn aládùn obìnrin sí ọ. ọ̀rọ̀ ti dé kábíyèsí. Ah. gbogbo iná ti ń bẹ ní ọ̀sà pátápátá gbogbo ẹ̀ ti kú kábíyèsí. Ah. ẹ jẹ́ ọmọ yẹn padà sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ kí àwọn òbí ẹ̀ bí léèrè bí ọ̀rọ̀ balẹ̀ ẹ̀ ti jẹ́. jẹ́wọ́ rí iná tó ń dó lórí mi. àwọn ògùn ńlá ni ìlú akọlù ẹ. Ah. ẹ bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ wọ̀. kọmọ sì sọ́wọ́ mi ní ìdí àbòsí. ní bá fojú tọba àwòwò àwò. tó lọ ara ẹ pa o. ìwọ ẹ bá fojú àgbàrá wo kú dẹ tì omi ò gbé lọ. We need to fight our rights. Solidarity forever. Solidarity forever. níjọ yẹn ṣe ń wá làwọn aláwo ń wá èdè fira yín lọ́kàn balẹ̀. tí ìjọba bá gbọ́ àbí tá a bá gbẹ́jọ́ ìdí kóòtù ṣé wọn ò ní mú wa lóòótọ́ lóòótọ́. ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ àti ṣe é rojú àti ìṣẹ́ ńlẹ̀ àti mẹ́lẹ̀ báyọ̀. níṣó bá balẹ̀ àpòórá àwọn amọ́mọ̀ wà nínú túbú ó wà nínú àhámọ́ àwọn ọlọ́pàá ṣé ká sọ wípé ọ̀rọ̀ tí ifá bá sọ kí n mọ̀ jàgbọ́ mọ́. ẹ wo kàkíyèsí àwọn ẹni tí kú kí lè ah. fún wọn jẹ ṣé o mọ̀ pé mi wà steak. Ah! Ah! ọ̀rọ̀ tó wà lẹ́yìn oṣù sọ o. n tí wọ́n bá ti pè léèwọ̀ o gbọ́dọ̀ bá wọn fi ṣeré o. properly god of our magic i go fire you. i máa pẹ́ pẹ̀lú ògùn yorùbá tíjọba ò mú mi sí. Emeka Emeka wà ní nàbra. inú ṣe ọmọ ẹ wọn jáde ju tóró lọ ìmí ti jojú di ìfún èèyàn rí o. ìfún òkété wọn ò fi ṣàṣejẹ fún wọn rí akọ aláǹgbá adarí pọn tó tóbi. ìyẹn ni kò máa ṣe mú òrùn. ikú rẹ wájú mi yìí ẹ má jẹ kíyà tí mi ò mọ ọgbà ẹjọ mi gbé ẹ ṣàánú mi. I swear to Amadiwa, But between me and you, you know yourself say you be rapist now. Coming soon on Okiki Premium TV.